adá ọpẹ́ fún ọlọ́run ọlọ́run tí ó tún ṣe ní ọrùn fún wa láti tún lè wà ní àlàáfíà ní àárọ̀ tètè ní ọba àwọn náà ni adá ọpẹ́ fún lẹ́yìn tí ó sì tún ṣe ní ọrùn fún wa tí a sì wà lálàáfíà a tún lè rántí pé ẹ̀ka wá jọ́sìn fún ọlọ́run lẹ́yìn tó yẹ pé òun náà lójúṣe pàtàkì tọ́lọ́run retí lọ́dọ̀ wa pé kò torí nǹkan kan dá wa wá sáyé tó ju àwọn eléyìí náà lọ àdúgbò fún ọlọ́run tó wá ṣe nírọ̀rùn fún wa láti jí káwọ̀ da ọlọ́run ọba náà mọ̀ àìkẹ́ ìgẹ̀ kọ́mọ bá ànábì kọ́mọ bá àwọn ará ilé kọ́mọ bá àwọn sọ àbá àtúgbò tó wà bí dáadáa tẹ̀lé ànábì tó fi jíjọ gbé dàrí kìyàrùn àwọn olùkọ́ wa ọlọ́mùsàbà wa ṣe dáadáa fún wọn àwọn òbí tó bí wa ọlọ́run ìdùnnú gbogbo ìgbà bí àti wọn tọrọ fún ọlọ́kọ́mùsàbà wa ṣe fún wọn gbogbo wa náà tẹ̀yà ń papọ̀ kírun láàyè kọ́rọ̀ kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà bìrámàtì ìyá arhamar rahimin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú tírà miatul hadith eléyìí tí àwọn ṣùgbàtú tawhiyyati jaliyat zulfa tí wọ́n kó jọ láti inú sahih mutafaqu alayhi sahih bukhari sahih muslim tí wọ́n kó jọ tó sì jẹ́ sí pé àwọn afáàtọ́ ka sí pé àwọn àdéhìí tó wà ń bẹ̀ náà àwọn àdéhìí sahih ní gbogbo ẹ̀ pẹ̀lú ìtọ́ka sí àwọn afáà ọlọ́mọsàbà wà sàn wọ́n ní ẹ̀sùn olóore pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdìsí eléyìí tí àwọn máa ka fúnra wa láàárọ̀ yìí àdìsí àfa wa Abu Hurairah náà kí ọlọ́run kó bá wa yọ́nú sí wọn. àní Abi Hurairata radiyallahu anhu anna rasulullahi sallallahu alayhi wa sallam qala qala Allahu tabaraka wa ta'ala ana aghna shuraka'i ani shirk man amila amalan. أشرك fihi ma'i أشرك fihi ma'i غيري taraktuhu وشركه. shirka مسلم. muslim àdìsí yìí ó jẹ́ àdìsí kan tó ṣe wípé ó ṣe pàtàkì púpọ̀ nínú gbogbo àlámọ̀rí ìṣẹ̀mí ayé mùsùlùmí torí wípé ntí ọlọ́run ọba àlékè ọlá tí ń tọ́ka sí ń bẹ̀ lórí orí ahọ́n ànẹ́bì torípé àdéhìsì yìí àdéhìsì tá pè ní àdéhìsì lèkúdísí ni ìtàbá pè ní àdéhìsì lèkúdísí àdéhìsì lèkúdísí ìyẹn ọ̀rọ̀ ọlọ́run náà ni tó yẹ pé ọlọ́run sọ fún ànẹ́bì ànẹ́bì ló wá gbé jáde pẹ̀lú èdè pẹ̀lú èdè lárúbáwá pẹ̀lú gbólóhùn rẹ̀ tó fi ṣàlàyé ẹ̀ fáwọn sọ̀hábà ṣùgbọ́n ọ̀rọ̀ náà ọlọ́run gangan gan ní fi rán ni sáà nábì sókà nábì ò sọ bó tilẹ̀ gẹ́ sí wípé kì í ṣe kùránì ìyàtọ̀ tí máa wà ń bẹ̀ ni pé kùránì àmọ́ wá bí wá sí tọ́tì Jibril ṣùgbọ́n àdéhùn kò dí sí òun ò nídìí bí wá sí tọ́tì Jibril pé kì í ṣe wípé màláyíká Jibril ni mú wá gẹ́gẹ́ bí ti mú àlùkùránì wá. kí ni ọ̀rọ̀ ní ni ọ̀rọ̀ nípa ẹbọ. ọ̀rọ̀ nípa mímú orogún papọ̀ mọ́ ọlọ́run nǹkan tó bí ọlọ́run ọba nú jù ni ìyẹn ni tí ọlọ́run tó ń sọ fún ànábì bíi gẹ́gẹ́ bí ànábì sì gbé wa pé qala Allahu tabaraka wa ta'ala ọlọ́run ọba àlekè ọlá ó ń sọ báyìí pé ana agena shuraka i an shirik ó ní èmi ọlọ́run mo rọrọ̀ kọjá kẹ́nìkan ó tún máa wá wá orogún kan papọ̀ mọ́ mi lọ kẹ́nìkan ó tún máa wá wá ẹnìkan tí yóò tún máa rí gẹ́gẹ́ bíi pé ó lè kún òun ọlọ́run ọba lọ́wọ́ láti ṣe nǹkan kan tágbára àwọn ọ̀ka ẹ̀rí nǹkan yìí ọlọ́run ọba àlekèrè ni òun rọrọ̀ kọjá akẹ́nìkan tó máa wá mú nǹkan kan papọ̀ mú ọlọ́run yẹn ni gbogbo nǹkan lòun tó ṣe òun nìkan lòun sì tó ṣe kítíkẹ́ tó wá pa nǹkan kan papọ̀ mọ́ òun ọlọ́run la nabiyyun mursalun wala wàlà malaikatun muqarrabun ẹ̀yìn kan a gbọdọ mú òjíṣẹ́ kan a gbọdọ fi pẹ̀lú ọlọ́run látara àwọn iṣẹ́ a gbọdọ mú màláíkà kábi pẹ̀lú ọlọ́run látara àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe látara eléyìí kó yé wa wípé ní òun ò ká mú ọlọ́ni mani amila amalan ashraka fi ma'iya ghairi ẹ̀rí ó sì gbogbo ẹni tó bá lọ lè ṣiṣẹ́ kan tó yẹ pé iṣẹ́ tó ṣe yìí ó wá mú orogún papọ̀ má èmi ọlọ́run níbi iṣẹ́ tó ṣe èmi ọlọ́run ló lóun ń ṣe fún ṣùgbọ́n ó ti tún pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ni n tó ṣe ni tàràtúhù wàṣíríkà máa parí ẹni bẹ́ẹ̀tì àti iṣẹ́ tó ṣe ìyẹn ni pé iṣẹ́ tó ṣe òun ò gbà lọ́wọ́ ẹ̀ nígbà àwọn àbá àkàtọ̀ wá kíyèsí tuntun wá lágbára jù pẹ̀lú bọ́nà bàbá àlekè lánàá ti sọ fún wa òun ni pé iṣẹ́ tẹ́bọ bá ti wọ̀ tẹ̀rí iṣẹ́ òun yóò bàjẹ́ ìsúnba gbogbo ìdíyàn ṣe tẹ́lẹ̀ jẹ ẹ wò gan ewu tí bẹ́ẹ̀ ń bi ẹbọ nìyẹn inú kéèyàn mú orun papọ̀ mọ́ ọlọ́run ló fi jásí pé ẹ̀ṣẹ̀ tiẹ̀ ló burú jù ìyẹn náà ló fà á tó fi jásí pé náà àdéhìí tèmí gan ànábì tọ́ka sójẹ́ káwọn kóhùn lẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀rí ànábì jókòó pẹ̀lú àwọn sọ̀rọ̀ àbájọ kan ànábì wa ní. ألا أنبئكم بأكبر الكبائر الثلاثة قالوا بلى قال الإشراك بالله níta náà bí kókó fi bẹ̀rẹ̀ nù. ànábì ní ẹ ya tẹ́tí ẹ jẹ́ ń fún yín ní ìrònú pa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi mẹ́ta báwọn sọ́ba ti gbọ́ ilé yàrá wọn ta gìrì pé tọ́ kí lẹ́ṣẹ̀ ńlá náà káwọn ọmọ fi lè kó síbẹ̀. àrẹ́bí kọ́kọ́ ti tọ́kọ́ ti síwájú bẹ́ẹ̀ ni kíni o òun náà ni ìmúru fún pẹ̀lú ọlọ́run ẹ̀rí nǹkan ẹ̀rọ bá ní ti gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́dọ̀ àwọn onílángwéjì ẹ̀rí pé ìgbé ọ̀rọ̀ kalẹ̀ ẹni kọ́lá náà sọ ní èdè ọ̀gá ẹ̀ tẹ́tí ẹ gbọ́ jẹ́ ń tara gírí pé sọ ọ bá ànábì kí ànábì kọ́kọ́ sọ mbẹ́ ànábì ní ìmúrogún pẹ̀lú ọlọ́run eléyìí jẹ́ ká mọ̀ pé ìmúrogún pẹ̀lú ọlọ́run kankan tó tóbi ni ló fi jẹ́sí pé nínú àlùkùránì náà ọlọ́run á tún sọ ńgbà mí ọlọ́run á ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha òun ọlọ́run ọba òun ò ní forí jẹ ní tó bá òun ọlọ́run o ẹni tó bá ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run òun ò ní forí jẹ o ṣùgbọ́n ẹni tó bá sí ẹ̀ṣẹ̀ míì tí ò tó ẹbọ tó bá wu òun Ọlọ́run òun lè foríjìn abẹ́rẹ́ nǹkan torí ìdí eléyìí ìmúrogún pẹ̀lú Ọlọ́run kankan tó tóbi ní tó sì yẹ ká ṣọ́ra fún kí o kọ̀ wá mọ lórí wípé bẹ́ẹ̀ àwọn tí ń lọ lè forí balẹ̀ fún òòṣà nìkan ìmúrogún pẹ̀lú Ọlọ́run ó pín káàkiri pàápàá jùlọ inú àdéhìí tá a kà yẹ́ rí pé Ọlọ́run sọ ń bẹ̀ yìí pé ní mọ́ ní àmìlà ẹ̀rí ìyẹn ni pé ń tọ́ bá ṣiṣẹ́ kan iṣẹ́ téèyàn bá ṣe yìí tọ́wájú sí pé ibi iṣẹ́ tó ṣe yìí a wá rí i pé o ti mú orogún pẹ̀lú ọlọ́run pẹ̀lú ẹ̀ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ sẹ́tàwọn yẹn ń ṣe lénìí wọ́n mú orogún pẹ̀lú ọlọ́run aláṣẹ bí ilẹ̀ mìtàl ká fi ṣàpèjúwe ẹ wo àdúrà ṣíṣe lénìí àwọn èèyàn làwọn ń ṣàdúrà orúkọ màláìka wọn máa pè orúkọ àlìjànú làwọn èèyàn máa pè orúkọ ṣéwù wọn làwọn èèyàn máa pè kọ́dà àwọn èèyàn máa pè ànábì náà sallallahu alaihi wasallam ẹ̀rí. irú eléyìí obi bí ọlọ́run ọba nú púpọ̀ ó bí ọlọ́run ọba nú torí ìdí eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ká jìnnà sí i gbogbo táwa náà máa ń gbọ́ dáadáa níbi káwọn èèyàn máa ní ya Jibril ya Jibril ya Mikael ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọ̀fẹ́ orúkọ àlìjẹnú ya jálíjẹkẹjẹ ya ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn oríṣiríṣi orúkọ táwọn èèyàn máa ń pè tó sì jẹ́ ọba nú káwọn èèyàn sọ pé ní ya Rasulullah khudh biyadi gbogbo àwọn nǹkan wọ̀nyí ó bí ọlọ́run ọba nú torí pé tùmọ̀ rẹ̀ ni wípé agbára ọlọ́run yóò ká nǹkan yẹn mọ́ àwọn tí wọ́n tún fẹ́ ran ọlọ́run lọ́wọ́ ni àbí a rí wọn gẹ́gẹ́ bíi wípé àwọn la fẹ́ fi ṣe alàgàtà sọ́dọ̀ ọlọ́run nínú tó lè jẹ́ sí náà nìyẹn yẹ tí ọba yẹ lẹ́lòmíì kò yé ẹlòmíì sì ni ó yé ṣùgbọ́n òun náà gbà wípé ọlọ́run ń bẹ lóòótọ́ ṣùgbọ́n àwọn èyí ni wọ́n lè tètè bá òun wọ́n tètè gbé òun dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ọlọ́run ò fẹ́ kí nǹkan kan wà láàrin òun àtẹnìkan dàrẹ́ẹ̀tì ni látọ̀dọ̀ ọlọ́run sí wa ọlọ́run fẹ́ ká máa bá òun sọ̀rọ̀ ìyẹn ní òfin wa jẹ́ sí wípé tí ọlọ́run sọ ní àlùkùránì wípé ní wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani abẹ́rẹ́ nǹkan ọlọ́run ní ilé ànábì tí wọ́n ti ń béèrè nípa mi lọ́wọ́ rẹ táwọn ẹrú mi bá ń béèrè sọ fún wọn pé mo súnmọ́ wọn àbẹ́ẹ̀ rí nǹkan ọlọ́run gangan fọ́n òun súnmọ́ wa ká pè òun tá a bá sì ti pè òun ọ̀dà wa lóhùn condition tóun ọkàn fi sí náà ni pé káwa náà jẹ́ tòun ọlọ́run ká ṣe tóun náà pa wá láṣẹ tá a bá ṣe tóun náà pa wá láṣẹ dárẹ́tì láwọn béèrè nǹkan tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run sì máa dá wa lóhùn torí ìdí eléyìí inna shirka la dhulmun adhim ẹbọ òun ni nǹkan tó tóbi jù òun làgòsí tó tóbi jù tọ́lọ́run ọba tó kórira tó jẹ́ pé tọ́ba wọnú sẹ́ẹ̀dá yọ pa gbogbo èyí tí yẹn ṣe tẹ́lẹ̀ jẹ èyí tí yẹn tún ṣe wọn náà kò ní gbà lọ́wọ́ yẹn yọ bàjẹ́ bí yẹn bá sì fi lè gbé pàdé ọlọ́run bẹ́ẹ̀ hàn yóò ṣe àlìjẹ́nà léèwọ̀ fún yàn jẹ́ ọlọ́run tó sọ ní Kùránì ọlọ́run ó ṣe àlìjẹ́nà léèwọ̀ fún yàn iná lẹ́yìn ó dé sí téèyàn ó sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére abẹ́lẹ́ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ̀ gbogbo àwọn ìwà téèyàn lè fi débẹ̀ kọ́lọ̀ nǹkan mẹ́sà ìyàwáyà bẹ̀rẹ̀ àmàtí ya rahman rahman kọ́lọ̀ nǹkan wá sí wáyé ọmọ àlìjẹ́nà gbogbo àwọn iṣẹ́ tá a ṣe ọ̀rọ̀ tá a sọ tí máa mú yàn wá àlìjẹ́nà ọlọ́run kò ṣe ní ìrọ̀rùn fún wa bẹ̀rẹ̀ àmàtí ya rahman rahman wa sallallahu sayyidina muhammad wa ala wa sahabihi wa wa rahmatulahi wa barakatuh.